نشركم بسنة عامة هذه واحد ọ̀kan náà àwọn àdúrà tábìlì ṣe ní kẹ́tọ̀ ìjọba gbàdé pé ọlọ́run ní òní pa àdúgbò rẹ completely pẹ̀lú ìyàn kí ìyàn ọmọ ọ̀gá para náà ọ̀ wọ́n fẹ́ẹ̀rì ẹlẹ́ẹ̀kejì kọ́wọ́lù alẹ́ àpẹẹtà àlẹ́yìn àdúgbò mi síwá àfọ́sùn tí mi ò ní jẹ́ kí ọ̀tá kan borí wọn sí èsì ara wọn fẹ̀yẹ̀sẹ̀ bí ẹ̀ bẹ̀yẹ̀ lọ́tọ̀ bí wàá pẹ́ wọn àpá wọn. ولو جمعت عليهم بأكثارها كل بابا وتابع كل عوجا بقبول بهذا حتى يقول بعض يملك بعض أفتاوى ومن قرعون أنا مش قرعون وما قرعون أدعي الله أكبر ويصبيه ويصبيه بعض بعض أم قرعون إذا رقى ذلك منه ثم انتهى مسلمان قرعون وكان ولي وليسلط عليهم عدو من سوى عبده وتعالى ولي يبقى أنا بقول بيجي أنا بقى لأنه أنا بقوة فاستبيع بيناتهم أنت أنت كي ووافقوا أنا وكان إجابة الله لرسوله صلى الله عليه وسلم في جملة الأولى بدون استثناء في أسباب دوا فاجي في الأمشي علوم جديد يكوي لا يسيع يعفي بجماعة قوة الجملة الثانية بالاستثناء أياتي نياء يعشوها مئة حتى يكون بعض الصواتي وما وفرها صواتي أنفرها وقال هو وهذه هي الحكمة من تكريم قوله إذا قضت قضاء إذا قضيت قضاء ما تقول كوصله فإنه لا يرد تسجيل فلا فصارت إجابة الله صلى الله مقيدة مقيدة أسي إدعاء الدعاء صلى الله عليه وسلم ó ní límìtì límìtì ẹni pé táwọn mùsùlùmí ọdún bára wọjà má jẹ́ ọ̀kan náà فمن نعمة الله أن هذه الأمة لن تغلب بسنة عامة أبدا nínú nímọ̀ ọlọ́run ọdún tó bá lè ọmọ yìí pé èèyàn ní káwọn kó lè pé èèyàn wá mú òun wá ń pa wọn láìka náà kò létí láéláé ọkùnrin máa yẹ inú bìdí ìrẹsọ̀rọ̀ sẹ́lẹ̀ ẹ̀fọ́ iná ọ̀làlọ́ fi hùlà gbogbo ẹni bá ń ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn tábìlì Islam wa ọlọ́run ní pàwọ́rẹ́ ẹ̀yìn hànà kankan ọmọ mi jí àti ibi sí nà bẹ́ẹ̀ máa ṣe wàá bì kan sí ìyẹn máa ń dà wọn láàbù ìyẹn nípa gbogbo wọn lọ́ta pọ̀ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ ẹ̀yìn náà olè ayélujáko àkàrò àwọn kan ní pàwọ́rẹ́ ẹ̀yìn náà sọ́ra bá mi yẹ tó bá bá àwọn ìdájọ́ pé mùsùlùmí bá ń para wọn ọ̀

فأومد الإسلامية حين كان حين كانت أمة واحدة نقول عونا على الحق كانت بقوة ونجاء ادرى لو سيها وانجي بدوني نقول إيراني ونحاول على حق ضد الباطل against irọ́ gbogbo ọ̀tọ́ ni wọ́n wà àwọn gbàdá àwọn kan against òdodo àkàtúyí wọ́nù kan ti ummatul wani hibba wani haibala ولما تفرقت لما دعنا الأمة تكا تلين ستي لطو تلين ستي لطو وصار بعض يولك بعض قوان قراما والسبيع بعض أمبار ذم قالوا صلى الله عليهم عدو من سوى أنفسهم الله انتكا كما تعالى ولي وتوانوا لهم في أجل وعادا ما صلت عليهم فيما عالموا التتاع إنه أمتوا ولي kó pàpà bá mùsùlùmí àwọn tatar àwọn ṣí àwọn tatar ní ó sọ̀rọ̀ ní ayé àwọn ẹgbẹ́ tẹ̀mí ọlọ́kọ̀ bá sọ̀rọ̀ báyẹn lẹ́sàá rẹ̀ bó ṣe jẹ́ àfà náà lọ jẹ́ kọ̀mọ́ndà ogun ó wà náà tó gbógun sí wọn ọlọ́wọ́ bá subhanahu wa lọ́wọ́ títí ó fi wá san ka àwọn tí wọ́n fi wá wó ìjọba Usmania ní Turkey òdì lọ́fàá èyí tí president Turkey ṣe ní ìsinyìí ẹ̀kọ́ jẹ́ ìmọ̀ ẹ̀jẹ̀ àwọn bàbá wọn tó ṣe dáadáa ni ó wà lára tiẹ̀ ó di ẹ̀jẹ̀ wọ́n ní ọmọ ènìyàn bíi gold wọ́n wà nìkan ni tẹ́pátẹ́lẹ̀ tó dáa di gold tẹ́sí jẹ́ gbogbo rẹ̀ sẹ́yìn máa dáa lọ́dọ̀ ni àwọn bàbá wọn nínú àwọn tó ṣe dáadáa fún Islam àwọn Osmaniya kẹ́lẹ̀kẹ́ tó wá yarí nú wọn tó wá gbébídà wọlé àwọn ti ṣe train láti Madina lọ sí Turkey lọ sí Istanbul train tí ó mọ̀ kó àwọn aláàjì fẹ́ sí káàkiri gbogbo àgbáyé báyìí wọn kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn Osmania kó tó wáá di pé wọ́n fúnjọba wọn inú tó ṣe gbòdì náà ni tribalism tribalism wọ́n kọ́ ní wọ́n yẹ káwọn ọmọ fi Arab pè wọn ìpè gbogbo ìyànfọlọgbọ́ra káwọn ọmọ fi èdè àlú àwọn pè wọn ó di nígbà wáyé àwọn tó ń jò ìmú gan pẹ̀lú káwọn máa kí pẹ̀lú arab èdè nígbà pé gbogbo ìjọ wí nítumọ̀ káwọn máa fi èdè ìlú àwọn kù wọn bá ìjà àbújá wọn máa ń yẹra zarek lọ́fà táwọn yẹn máa ń bá ìjà àbújá kì í ṣe nǹkan tuntun ni kì í rẹ̀ ṣe nǹkan táwọn láti di ni wọ́n ń bọ̀ díẹ̀ díẹ̀ náà nù ó di yé wa ọlọ́mọta àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba. وكثرة على المسلمين تسلية لا نظير له buhari àwọn mùsùlùmí sọ <coughs> pé wọ́n fi àjà mùsùlùmí wọ́n borí wọn ní ìborí ìfìyàjẹ lánàzìrà àti àlèrí alátijọ́ rẹ̀ níyà tó fi jà àwọn mùsùlùmí فيقال إنهم قتلوا في بغداد وهذا أكثر من 500 عالم عالم في يوم واحد الله أكبر فقد وما صنعوا إنهم قتلوا في بغداد انه بغداد نكان واحد علوه نكان أكثر من 500 عالم أو أفات وقع 500 أفات نجوك في يوم واحد نجوك يوم واحد وهذا شيء عظيم كان لازم تجد عرفان تجد عرفان عرفان هو كي ولا لا فيها بانوك قطع وتفايف أولاد عرفان قطع lọ kọtẹlú khalifa wọ́n pa khalifa lọ pẹ̀rù dáhùn wọ́n pa khalifa islam gbà yẹn jọ́wọ́n bẹ tọ́sílẹ̀ gbogbo mùsùlùmí a ní khalifa kan lágbàáyé ní turkey khalifa kan gbogbo àgbáyé mùsùlùmí osmania tó ń kálukú ní tẹ́tẹ́ láti rẹ̀ ó di yíwa. نعم وجعلوا الكتب الإسلامية جسرا على نحر البدلة يتعونه بأقدامهم ويفسدونه لا أكبر وقوم الترع سنودو وصاد الجيس وصاد البريج orí ẹni wọ́n tọ̀ bí àwọn èèyàn di ẹ̀rọ kọ́lá lódò kan bí ẹ̀ kó òkúta sílẹ̀ orí àwọn tíra ni wọ́n á kó sínú omi báwọn àwọn tíra àwọn قتلوا كن خليفة وقع خليفة لاسكو وجعلوا وجاء القطب الإسلامية جسرا واصو أما ترى إسلام دي بريج على النهر الدجلة لوري والأدو الدجلة اتعونا وانت بل بأقلب ولا سيما يفسدون ودن بعد وكانوا يتون إلى حوامل ويكبرون في بطونهم ويخرجون أولادهم لا إله إلا الله لا إله إلا الله يحرقون عم إمامهم ويقتلونهم الله أكبر وكانوا يأتون إلى العوامل وأبوا أبوه لا إله إلا الله ويبقرون فعيكم ويا ويخرجون أولادهم أقوام أولادهم أقوام وجالي يحرقون إمامهم وإمامهم وأقوام وجالي ويقتلونهم وهي حياة الشاعد ثم تعمل بين تعمل يريني لا ينبين المبارك ما ونجب يكون الله أكبر كان ابن عصير في الكمال أصاوى ابن عصير شنطة الكمال لقد بقيت عدة سنين مؤردا على عن ذكري هذه حادثة استهزاما لا قارئا لذكرها فأنا أقدم رجلا وآخر أخرى أني mo máa rántí ọ̀rọ̀ yìí tí máa wá fún mi mo lu ọ̀pọ̀lọpọ̀ ọdún ìdẹ́ta sí ní mo zikira hadisa tí máa wá sọ́kàn mi ìṣẹ̀lẹ̀ máa wá sọ́kàn mi máa wá sọ́kàn mi ìṣẹ̀ ìzáàmẹ́ nìjọ pé ah! àwọn èèyàn wọ́n ti aburú báyìí láà káàrí أما كان يوقع الله أكبر وأنا أقدم رجلا مدعو أنا أسواجه وآخر أخرى علينا متوان وأربعين من الذي يسحل علي أنا إسلام المسلمين تعرف يا رب فلاتي أناونسي بان تبا أو أفو تبا أو مسلمين تبا إسلام تبا مسلمين من الذي يهون عليه ذكر ذلك تعالوا أنتوا انتوا تبا ويفوية يفوية fọyẹ́ lẹ́yìntà omi lámìẹ́ lẹ́dìní à ọmọ se o mọ̀mọ́ mi ò bá ti bí mi mọ̀mọ́ mi ò bá ti bí mi lásìkò yẹn ọ̀yà lẹ́yìntà mi tó kábílà zari àbí gbọ́dọ̀ bí mi gan kí n ti kú síwájú bá yẹn kí má rè wọ́kùntù nọ́ọ̀sì báyìí nọ̀síyà kí wọ́n á ti dẹni tó ti gbà yé nọ́ọ̀síyà nọ̀síyà kí ni ọ̀dì irú àwọn mariam sọ́njọ́ sí kí ni ọ̀dẹni tó ti gbàgbé ilẹ̀ àni afsani jama'a min asidika ala tati سيرها وأنها متوقف أما أسبيع بينا أما الجماعة كانوا أما أصدقائنا وراء وانت من يجبع كيف كيف المراسيني كيف المراسيني بعد ما سيدو ليريدو ثم رأيت أن ذلك لا يجدي ما ركلو توني وروايه كيف تكسنتي مثلا والذكر كمالا طويلا بيني كلاما بيني لا تيرى كلاما طويلا ọ̀rọ̀wọ̀ ákẹ́ ìmọ̀ mọ̀gbà àtàwọn ìṣẹ̀lẹ̀ tó pọ̀ sílẹ̀ tó bá nínú jẹ́ wọ́n aráàdà mọ̀zílẹ̀ fi záàríká ẹni wá fẹ́ ríka ọ̀rọ̀ tó kọ́ kú lórí olóyìí o ní záàríká fàríyàjì ilẹ̀ hawa disisana situmiya wasabata ashara min kitabi mafkur kọlewo tírà ta sọ yìí nínú ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ní ọdún 16 617 إن كلا دعسين وفي حديث الدليل على تحريم القتال بين المسلمين من حديث في أقول أي ونكا مسلمين براواجا رفع رفع عن جماعة أما الدكي بيجوات يقع كما واي الذي yẹ pápá àwọn tó fẹ́ wọlé mi láti yẹ pápá àwọn tó fẹ́ wọlé وإلاك بعضهم بعضا كون كان مسلم قرانا سبي بعضهم بعضهم قرانا لروا أنه يجب أن يكون أمة واحدة أورين دليل أورين كان مسلم جاء الأمة كان حتى يبقى حيبتهم تقوي حيبة وما واحد يعني إجاء عقيم ويوم ولو كان وطع أو بيرو بين الناس لا نوم وتغشاهم أمم أو الأمة يقوم بيرو وكان نوا مفرقا كانوا lọ́fọ́ ọkàn nìkan nù wọn gbogbo wọn ni ó dìde ohun ọmọ ìrìn àbúrà rẹ̀ wọn àrẹ kún sẹ́lá ǹjẹ̀lá. jihad àwọn ibi tẹ̀mí àti musokwa ní pẹ́ẹ́mú sọ pé kí bàbá yẹn lẹ́ẹ̀kan jihad àwọn ibi tẹ̀mí àti rahimahullah musokwa bàbá yẹn lẹ́yìn ìgbà tó jẹ́ àfa ó sọ jẹ́ sójà ojú ogun tún ni wọ́n jago gan ni wọ́n jago gan ni òkè náà àwọn ìṣesí rẹ̀ náà ni Muhammad bin Abdul Wahab ṣe ní Saudiya ìṣesí rẹ̀ náà ni Sheikh Usman Fodio ṣe ọkọ̀ dùwà pé ti Sheikh Usman Fodio ọdún ìlápá ẹ̀ sì wà torí ẹ̀ lè fi ìsìláàmù nọ́ọ̀tù wé ká ìsìláàmù Yorùbá ìlápá effort Sheikh Usman Fodio rahimahullah ni máa ọ̀tá ẹ̀fẹ̀ rúùtù wọn gbàgbé dàtó wọn ò rí ìsìláàmù wú completely kó ní nọ́ọ̀tù àwọn tó kà ń jọba lẹ́yìn wọn ọdọ́ àwọn ìbò yẹn ṣe aburú fún wa nípa pé àwọn tó jẹ́ ọmọ gidi gbogbo ní wọ́n pa ní àtàì wọ́n pa alágbèé aṣáka alágbèé ìlú àwọn ọgbẹ́ni yìí aṣáka tó lọ́jẹ́ wọ́n pa bàbá yẹn bẹ̀ tó nígbà tí ó dé tí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ dà ní wọ́n sọ̀rọ̀ dà wọ́n wọ́n ti rí pé agbára wọn ju lọ ọba lọ ọba lọ pẹ̀lú àwọn bíi four thousand soldiers wọ́n fẹ́ kó nàìjíríà fẹ́ bọ́ sílẹ̀ Sudan wọ́n gbọ́nà Bauchi àwọn ìwé yẹn ní eu fight ẹ̀ fún sẹ́wìn kiri gan jọ wọ́n bá lè pé àwọn olùgbé kọ́ lọ wọ́n bá lè wọ́n bá pa síbẹ̀ tẹ́bá dé lọ́kadà ń bẹ̀ ẹni mẹ́ta lọ́sẹ̀ túbẹ̀ sí bí tí wọ́n pa àwọn sójà tuntun sí tọ́pọ̀ pápá àwọn àmì ìrùn mẹ́rin tí àwọn amírí kọ̀ọ̀kan lù kọ̀ọ̀kan ọlọ́run bá kó sànù wa tí ẹ bá wọ aburú tí àwọn gbé dáa àti àwọn tí àwọn ọ̀bìlẹ̀jẹ́ ẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àjọba àwọn ọmọ zina àwọn ọmọ àlè nǹkan nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ àjọba ọ̀dì kí lẹ́wọ̀n ìsìtà tí nǹkan máa sọ bí ìmọ̀ ọdún yẹn lẹ́yìn tí wọ́n ti fẹ́ àlọ́ ọmọ mùsùlùmí ni àwọn táwọn ìbò yẹn mọ̀ mọ̀ àwọn tí fi jẹ stóòlù síbẹ̀ ni wọ́n fẹ́ ní ọjọ́ wọn jẹ́ wọn àmọ́ àwọn ọmọ gidi ọ̀pá gbogbo wọn ni òdìyẹ <coughs> tó lọ́fàá tí àwọn yẹn sọ pé ṣé usman fodi rahimahullah ọmọ ilé ike muhammad bin abdul wahab àwọn ṣé adam rahimahullah ọkọ̀dà fún ẹ̀sìn bàárà o ṣé usman fodi àti abdullahi àbúrò rẹ̀ gọ́ndú wọn ò jáde kó láfíríkà kò dé sa wọn ò ráyà ti sẹ́yà ìdáyé wọn nígbà pé yọ kìlódọ̀ muhammad bin abdul wahab ni wọ́n dr kan dr aminu bin abubakar ó wá fún sí alam lẹ́sí pé ẹ kọ lọ sísá ojú láti lọ lè kí olóòótọ́ àmọ́ àfa rẹ̀ jibril ní niger àfa àṣeṣan fojú tí máa ròyìn pé òun ọ̀jẹ́ ẹ̀ka àfi waves sẹ́nu àwọn waves ni o àfa rẹ̀ malike o muhammadu bin abdulwahab so turu àfa rẹ̀ ló fi kí lọ bí náà ti dákẹ́ ni ó di yé wa ọlọ́run bá kó sànù wa ẹ pé ìsìlámù lè haúsá afẹ́ akọ̀ pẹ̀lú pé yára fi yàn wọ́n àwọn gan kọ́ ni wọ́n nífẹ̀ẹ́ sí fún bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ inú àwọn ìran tó nífẹ̀ẹ́ sí Yorùbá àmọ́ àní Islam gidi lọ́dọ̀ àní Islam agbọ́lárúbáwá gbọ́ gbogbo owó Yorùbá àtìlárúbá àmọ́ Islam tó bá gbọ́rọ̀ ẹ̀lòmí ìlọ́gbà tó ah adúrú àfáì ní sọ̀rọ̀ báyìí àwọn tó ń mójútó àwọn mójútó lọ́nu ẹ̀ mójútó kẹ̀yẹ́ máa wádìí òdodo bẹ̀rẹ̀ ní ìsinmi ọlọ́run ṣàánú wa lọ́wọ́ pé àwọn alùsùn náà ń dìde ń dìde ń dìde ń dìde ń dìde kọ́lọ́n kó ṣàánú wa jálẹ̀ ni. náà kọ́ọ̀lù ìnáma àhàfù àlà ọmọdé àyèmọ́tò mọ̀dọ́lẹ́yìn gbọ́dọ̀ òjíṣẹ́ náà pé ní pamíláyà jù ọ̀nà ni ìnáma àhàfù àlà ọmọdé ní pamíláyà tó jọ́ kan sí jù náà ni pé. àwọn àfáà burúkú àwọn ìmáàmù burúkú tó máa sọ̀wọ́n yẹn nù. بين الرسول صلى الله عليه وسلم أنه لا يخاف على أمتي إلا أئمة مدلين mi ò páyà kankan mi ìfàlẹ̀ ọmọ mi bí o gba àwọn afá burúkú jẹ́mu imam ala wọlé àìmá jẹ́mu imam tí wọ́n ní àìmá jẹ́mu fún imam ni wọlé imam kad yakunu imaman fi khairin aw sharrin bẹ́ẹ̀ni ìmáàmù aṣíwájú ó lè jẹ́ ìmáàmù dáadáa ó lè jẹ́ ìmáàmù burúkú ó lè jẹ́ ìmáàmù dáadáa ó lè jẹ́ àfáà burúkú kalallahu ta'ala fi aimatul khair àwọn àfáà dáadáa ọlọ́wọ́n kan sọ wá pé waj'alna minhum a'imma àwọn amújáde àwọn ìmáàmù yahduna bi amrina lamma sabaru wọ́n tọ́wọ̀n sójú ọ̀nà tààrà pẹ̀lú àṣẹ pẹ̀lú sùúrù tí wọ́n ṣe wa kanu bi ayatina yuqinun wọ́n lè jẹ́ àwọn tó ń gbà wá gbọ́ ajá àwọn tó ń pé kí wọ́n ní ìgbàgbọ́ tó dájú pa wa ó di wa ọ̀kára ta ara an fìrà àwọn àìmà ọlọ́run àwọn sọ́npa fìrà àwọn àgbà àwọn èèyàn fìrà àwọn náà wọ́n síwájú wọ́jà àìmà um ọmọ àìmà tó yẹdi ó na ilẹ̀ náà àtàwọn náà látíwájú àbáwọn àwọn pé kò sí kí ni iná yóò mọ̀ kìyàmọ́ láàyè sọ̀rọ̀ lájọ́ mi kìyàmọ́ kò sẹ́ni tí yóò ràn lọ́wọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala سعد sàárù àmọ́jà wá ṣùgbọ́n al'umma burúkú ọlọ́ọ̀bá والذي في حديث باب أئمة المدلين يتوى أنه حديث باب أئمة المدلين أئمة الشر أنني أوافى بركو وصدق النبي صلى الله عليه وسلم إن أعظم ما يخاف على أمة أئمة المدلون وأنه يسردو يقول على بعض الأمة يجوه nínú فاتي afáàtìsàn kọlu الجهمية olùjàmíyà بيع مولوريا والجهمية olórí àwọn jàmíyà وغيرهم الذين تفرقت امتنا بسببهم انا دون ذلك الامه فكان تلتيوا انا وطوا لأمة كان تلتيوا المراد بيقول تبي دي دي انا ما بره اللي بني جروب دي بني جروب دي بني جروب دي تبع عبد الله بن مسعود الخلاف شر alxilafu kini sharrun aburuni ẹ wo nabi ilayi harun aleyhi salatu wa salam ẹ̀kọ́ ńlá ni nígbà tí musa lọ sí mikat tí sáàmì ríyù tó ṣe gbòǹgbèdè màálù àbí tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ musa haruna ni wọ́n fi jẹ khalifa ó sọ fún un pé ǹjẹ́ ìṣe yìí sì náà ni àmọ́ kò lo force lé wọn lórí kò lo force lé wọn lórí ń ṣe wà lè fún wọn kò lo force lé wọn lórí ǹjẹ́ ìṣe yìí ètò ìṣìnà ni àmọ́ aláì pé sami rúyù ń rèzì ń rèzì ń rèzì àwọn èèyàn pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ àwọn díẹ̀ wọn gbọ́dọ̀ àbẹ̀tí àárò nígbà tí musa wá dé alayhi salatu wa salam ọmọ irun orí harun àti irun gbọ́n rẹ̀ ń papọ̀ ẹgbẹ́ àwọn alárúbáwá báwọn ìbò yẹn wọ́n máa gùn wọ́n ń fà wọ́n ní àhà ah, ọmọ ìyá mi má fà mí irun bàbá wọn wọ́n sì bá ń fún mi wọn ò gbọ́rọ̀ mi nì ìsìnsì lo fọ́ọ̀sì wọn ló pé ń bẹ̀rù kọ́mọ́nà tó ń fara tàbí ẹ̀nà kan ní Israel mo ń bẹ̀rù kó lọ sọ fún pé mo jẹ́ káwọn Israel pé kí wọ́n pín yẹlẹyẹlẹ ó fi ń ìlú fọ́ọ̀sì ẹ̀wọ̀ ìmúṣọ́fẹ́ fún kẹ́kẹ́ ẹ̀mọ ewu tó wà ń bì kí ẹ̀rẹ̀ yẹlẹ ó di aburú gbà ní lọ́fà àwọn àfà tí bá láwọn tó fẹ́ yapa gan àwọn oníkàwákún oníkàwákún torí àbúrò kàwákún ni àbúrò bí káwọn yẹn mọ̀ pé tẹ̀fíríkì wà láàrin ẹ̀ríkàwákún ó máa bá kí ń lọ ni tẹ́tí àtàwọn àtàwọn ti rí pé ah, tẹ̀fíríkì wà láàrin wọn wọlé ni ó máa expand the àmọ́ ẹ̀ sọ́ra wọn alẹ́kùn ṣẹ́ wọn kàwọn bá tiẹ̀ lọ wọn kàwọn gbàrà gbẹ̀sẹ̀ tí tó ń ṣe ó ti yé wa bó ti lọ nìyẹn sọ ẹ má gbà láéláé kẹ sínú àwọn jama tó tẹfrik àwọn jàmíyà dé àmà jàmíyà lẹ́sà mùsùlùmí kẹsì mùsùlùmí ó di àwọn yahud ni bí abdullahi bin saba anani àwọn lọ́wọ́ gbá kẹ́nìkà bin jam lọ́wọ́ gbá jàmíyà lẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ alẹ́ kí rẹ̀ tun da bin ata tun da ibi wọn lè kí báyìí náà ni wọ́n ti jókòó bá àtúnṣe wọn lè kí báyìí náà ni mi basira asan basira là fáwọn gbogbo àwọn ọmọdé wọn ti máa fi yẹn mo fi máa fi máa fi ó di wa wọ́n ní kí báyìí nìkan wà lórí ẹnìkan bá wà ولكن يصوم ويقوم الصلاة ما حكمه يعني ما تزنا ما موتي إذا ما كانوا ما باوي كلا كوي هذا الباس اللي بيدي علوم بي أتى من واسط ليس بمسلم ولا بمؤمن ولا بكافر هو في منزل بين منزلتين أو أنه منزل كلا عن منزلتين هو في المنزل بين منزلتين منزل الإيمان ومنزل الكفر onírú ẹni bẹ́ẹ̀ ọlọ́yà pé ń ṣe zina ń mutí kejì mùsùlùmí ni ọlọ́yà pé ń kírun ń gbà rẹ̀ kejì kẹfẹ́ ni ọ wà ní ibùsọ̀ kan láàrin ibùsọ̀ méjèèjì ní afẹ́nbá ní àtà ọ̀bádà ṣe sùúrù kí n lè bí wọ́n béèrè béèrè lọ́wọ́ mi ọ̀tá àfa ti fẹ́ mo ti bínú nù mo ti olùdókòó lọ́gbìn òpó kan nínú àwọn òkú máa fi nù jama báwọn kan ti tẹ̀lé mi. ما هي تفريق دلالة أمة رفعني ابتدل واصل عنا ابتدل واصل عنا واصل في withdraw kó láàrin wa ó ti fọ́lé ó ti fọ́lé ọmọ sí méjì واصل في withdraw àwọn ọmọ sí mọ̀ tẹ́sílẹ̀ àwọn tí wọ́n withdraw nù wọ́n ti fọ́ọ̀mù jama ti wọn. ó di yé wa ọ̀pọ̀lọpọ̀ máa tún ṣe ẹ̀rọ tẹ̀sẹ̀ kò sí nọ́ọ̀sì ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba nọ́ọ̀sì wa náà ìgbà burúkú wọ́n lọ́ba fukawa very very careful fukawa very very careful tó lẹ́lẹ́ mi wọ́n lò ní kọ̀ọ̀kan wọ́n lò ó ẹlòmí wọ́n lò ó gan ni wọ́n lò ó ní òun kó wọ́n lò ó ó di eyín ọlọ́run mo tó àfọ̀rọ̀ yìí wa náà kí wọ́n bá lọ àbí náà ń búra dé mẹ́ كالجهل والمعتزلة وغيرهم الذين تفرقت الأمة بسببهم قال الأمة فقالوا والمراد بقول أئمة المدلين الذين يقودون الناس باسم الشرع أولو لكم إسلام ناني هم بيقوا بيقوا يا لو يقودون الناس كلي باسم الشرع دول الشريعة ناني هم والذين يأخذون الناس بالقهر والسلطان هم اللي أقبل على لوري وتعبر ويشمل أقام الفاسدين أقصد أو أتسواجو أو با أو قوم الفاسدون الفاسدين والأئمة المدلين تما أئمة بركو الذين يدعون يدعون أن ما هم عليه شرع الله هم كيف كنتم شريعة الله بني وهم أشد الناس عداوة الله بين أمن وبرج لا جوكوي أتانوا قال إمام أحمد رحمه الله إمام أحمد إمام أهل السنة والجماعة سولو في سواجه لا يتلعى متدلا إلا برع سولو من ما صنعوا قاموا لو كان لي دعوة مستجابة الله أكبر ما تعود إلى باك إمام السكي لو عاتواج وهي قال لو كان لي دعوة مستجاب تقوم لا دعاء كان تبقوا لا تباسي أسعاف ولقا تيو بقبع تيو ولي تصرفتها للسلطان بعد سكوي أسواج وبعد كل بعد تصنع طبعا دي كانت وعدو منا انت تدا تصرفتها للسلطان فإن بسلاعه سلاع سلاع الأمة ما في دول ليه الأمة أنا دول ليه كنت تدام تبقوا على إذا عرفت ما في دول ليه إمام أحمد أول ففي جاء 28 months ففي تمالي àwọn ẹgbẹ́ ti ṣípè lé wọn lórí ìpèrè ọgbà wọn ni àwọn aláwọ̀ annalè dáwọ̀ tó mùsùlùmí àti bá ní àdúrà kan tí ó gbà pé eh, tìpọ́sàdúrà yọ gbà ó ní sí fúnra mi ní fúnra mi ní fúnra mi ìgbà sí fásíwájú wa ni tó ti dá gbogbo àlòmọ́ náà dáa kò ní tẹ́tẹ́ gbogbo ẹ burú àlùmọ́ aṣíwájú ló burú ọlọ́ọ̀bá sọ̀rọ̀ àwọn tàbí àtàwọn aṣíwájú wa sí ọlọ́ọ̀bá aláwọ̀ ń so so tọ́lọ̀ náà so tọ́lọ̀ ní mùsùlùmí wọn ni pé lọ́wọ́ annalé dáwọ́tà mustajaba tí bá ní àdúrà tí ó gbà ọ̀sẹ̀rọ̀fútù ha ìsòpọ́ọ̀nù ìbá ti fún sòtọ́ọ̀nù ní aṣíwájú mi ni fa inna bi sọ̀rọ̀ èyí tó bá ti dá sọ̀rọ̀ àwọn ọmọ àlùmọ̀ dáa nìyẹn ká وصلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله أكار àwọn mùsùlùmí kó máa fi effort lójoojúmọ́ bó wọn jẹ́ àlùmọ̀ kan náà lẹ́yìn náà àwọn àìmà kódà bí a yọrọ afa àwọn akẹni wọn kò sí abakar turita ina bẹ́ẹ̀ ma abakar turita olóró islam fa olóró dàbí tírélà ni àwọn tírélà ti ma twenty four táyà yẹn táyà twenty four ni ma gbé rìn yẹn ìyá fẹ́ gbọ́dọ̀ táwọn olè wà àtàwọn táwọn ìlànà wà táyà kan wá fún náà táyà kéésì nínú wọn táyà wájú ni inú wọn táyà tó wà lẹ́yìn ìjọba bíi mẹ́jọ mẹ́jọ nínú wọn alẹ́gbẹ́ kọ̀ọ̀kan wọn ọ̀kan wá fún náà ẹ má dúró pé ẹ fẹ́ tún ṣe ẹni tí wàá dúró pé ẹ fẹ́ máa tún ṣe bẹ̀rẹ̀ ọ̀tá ọ̀gbà yín mọ́ bẹ̀rẹ̀ àwọn olùyọ̀kà yín mọ́ ẹ máa wọ ọlọ́ba mu. sọ àlẹ́ ó máa mùsùlùmí tẹ bá wà ní group tẹ bá ráwọn kan wọ́n máa yapa ẹ má waste time lórí wọn ẹ jẹ́ máa bá ó máa ẹ máa bá aṣẹ yín lọ pápá ṣe dáwà tẹ bá wo nọ́ọ̀sì Qur'an ọlọ́wọ́ bá mi ọba ògbóni tẹ bá wo nọ́ọ̀sì Qur'an nígbàgbọ́ ya ayyuha alladhina amantu llaha haqqa tuqatih ó ní wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu ó ní waltakum minkum ummatun yad'una ila al-khayr ní tẹ́sí sama ṣe dáwà sama ṣe dáwà mo ti dáadáa àwọn alimọ́lá bọ́kà gómi jọ kan ní 1987 nígbà tí kìrìkà àbókí christian brethren àbókí àbíkìrì kan tó di chairman kaduna local government báyìí kò sí kaduna south kò sí kaduna north kaduna local government lọ́wọ́ àwọn mùsùlùmí mẹ́fà ni wọ́n dúró fún chairman chairman síbi àwọn sọlẹ̀ ìbàkú àǹkó àwọn mùsùlùmí mẹ́fà àwọn christian mẹ́ta àwọn dúró nígbà tó di last minute àwọn méjì bí káwọn withdraw ni àwọn kò christian kan àwọn mùsùlùmí wọn á kó wọn jọ ní fódíò ní oṣù fódíò wọn bẹ̀ wọn ọba azaria yìí bàbá rẹ̀ ọba azaria yìí bàbá rẹ̀ mọ́gàdíngèrè ló wá ní ìwàmàrí ló wá ní bẹ̀rẹ̀ mẹ́sìlá ìfún wa Kaduna ni tibia àríwá Kaduna ni sẹ́ńtà gbogbo àríwá mẹ́jẹ̀ kí kírísítẹ̀ wọlé wọ́n bẹ̀rẹ̀ wọn ni ara wọn àwọn kan yarí ìfẹ́ dákọ̀ wọn wọ́n yarí ni wọ́n bá dìbò yìí ntí àbókí wọlé about ninety thousand votes sílẹ̀bà kó rí eighty five thousand votes ẹni tó tẹ̀lé sílẹ̀bà kó jẹ́ mùsùlùmí ó rí sixty five thousand votes ọwọ́ vote ẹni tó tẹ̀lé sílẹ̀bà kó àti ti sílẹ̀bà kó ti ju ti kírísítẹ̀n lọ kó tó wá ka àwọn mùsùlùmí yòókù náà bí sílẹ̀bà kó fi wọlé ni ọjọ́ àwọn bàbá yìí náà tuntun ìgbà yẹn wọn á pè mí kì tí nǹkan máa ń lọ báyìí yóò burú tí a máa lọ ká gbọ́dọ̀ gbọ́dọ̀ gan gbọ́dọ̀ wá jẹ nù wọn kò ní kí ni wọn parí ìjà wọn wá ní kó pápádé ní murtala square lọ́pàdé murtala square ní ọdún yẹn ní nineteen eighty seven wọn ni wọn parí ìjà kẹyọ àwọn ti sí abakar gómìnà àti sí ẹ tárùbà ti di mọ́ra wọn wọn yẹra dalek. nírọ̀lẹ́ ọjọ́ yẹn náà má lọ sí parapara lọ sí kòní wọn lọ Pakistan pẹ̀lú ìdàsókè fọ́mọ́ president tan láti lọ parí ìjà kan so bí oṣù kan àkéwù àtàlàwọn tó ń ké fún wa muhammadu lè ṣe àyàwó ni wọ́n ń gba kàràtú fún wa muhammadu náà wá dé tí wọ́n kíkẹ́ àbọ̀ mọ́ ìlà garlic ẹ̀gbẹ́ wa ni mẹ́rin ṣé ní ìsìn gbàdá ti parí ìjà pẹ̀lú táwọn ìbọn ti ṣé wa tá a bá débi tí àtàbànkà tí a tó bá sọ̀rọ̀ ń pa àwọn ohun bídà kò jọ ohun òsìkẹ́ wọn pẹ̀lú àwọn mùsùlùkẹ́ yìí wọ̀nyí ṣé a máa jọ́ǹpù rẹ̀ ìbéèrè tó béèrè mọ́nà ní look aburú tó wà ń bi tefrik káfún pákàlà ọ̀nà lẹ́tìrì nítawọn Pakistan táwọn lọ yìí nítawọn lọ lè parí ìjà fáwọn èèyàn láti láti rábìtì tó lè Islam yà wọ́n ti pa àwọn láti pàmì àwọn lọ sí Pakistan láti parí ìjà nítawọn sì ìyá aburú ti ń ṣẹlẹ̀ nìyí tẹ ẹrọ sọ àwọn adúwà ọ̀rọ̀ ní ìgbé ó dàbí máàsì ní tómi kun omi wọnú lé máàsì tabanika force omi jáde by force àwò máàsì yìí àmọ́tà bá lò káàkiri ẹ̀ka máa fi ìlú yẹn àwọn omi yẹn yóò máa jáde fúnra rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ eventually àdìpọ̀ gbogbo omi yẹn kò máa fi yàtọ̀ ní ìdíkí kákà bí àwọn ìwọ̀n yẹn pa ni torí náà ẹ máa dá skul sílẹ̀ ẹ máa dá lè kíwò ẹ máa dá skul sílẹ̀ táwọn yẹn bá kéwò wọ́n mú tán táwọn yẹn bá kéwò wọ́n mú kí kí amad náà lọ́wọ́ mú kí kí amad tẹ́tẹ́ ngi ìbáraẹ̀sẹ̀ dá skul rẹ̀ rẹ̀ wọ́n yẹn náà dá lè kí ó di so kò sí ní ta níìdì lónìí ju kárí pé agbìyànjú láti kọ́ ọ̀rẹ́ lẹ́sìn káma mọ́dì kárí wo àwọn aláriwo kó bí wa lọ́wọ́ àtọ́ ọ́n di wa káma bá iṣẹ́ dáwà ti wa lọ mo ń kọ́ wọn ní kọ́lẹ́jì níjẹ̀ tàbí jẹ̀rin mo ń kọ́ ọjọ́ tọ́sídẹ̀ mo ń kọ́ wọn ní kọ́lẹ́jì náà mo wá rí nígbà mo ń sọ ọ̀rọ̀ yẹn fún àwọn ọmọ yẹn wọ́n rí the way táwọn ọmọ ẹni wà attentive wọ́n rò pé ah chance fẹ́ dára ni àwọn ọmọ yìí tí wọ́n bá ní kí wọ́n ní àwọn ẹ̀kọ́ ìjáde dáadáa irinṣẹ́ ọ̀jẹ̀ káàkiri káàkiri káàkiri káàkiri ó di ewa bó ṣe rí yìí káà mùsùlùmí dá alẹ́ káàkiri bá káàkiri báwọn àwọn kan náà ń bọ̀ láti Katsina lónìí ìwà bí kì í sọ fún yín rákùn àwọn kan náà ń bọ̀ láti Katsina lónìí pé àwọn gbọ́n pa kọ́lẹ́jì wà yìí àwọn fẹ́ wá wá díẹ̀ báyìí wọn àfúlẹ̀tì máa wà ní nǹkan kan ẹgbẹ́ tèmi tí àwọn gbèrè àkùtù àwọn tó àwọn fẹ́ padà sí kásínà lónìí náà alẹ́ àná wọn pè mí àwọn gbèrè ní àárọ̀ kùtùkùtù àwọn tó máa délẹ̀ yìí bí ẹ wá dàwà tó àwọn tó wá ti parí bí ti àwọn tó padà wọn kò lọ́jọ́ náà ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ délẹ̀ ẹ̀rọ amọ̀rẹ̀ ti ó ti ń ṣe dáwà ẹ bá wo àwọn àyà tó wà lóṣù tó alẹ́ mùránì náà wọn pé wọ́n tásìmọ́ bí abdullahi jẹ́ wọ́n ní wọ́n tẹ́kọ̀ọ́ mi kò mọ̀ ẹ̀dí ó ní ẹ̀rọ lọ́kàn yìí tó dámà sí ni wallahu ta'ala alim hmm. tẹ́lifí abáyà tí wọ́n dá ń fọ́ lé sí ìlú mọ́ ẹ̀rọ rẹ̀ wọ́n wà strong lẹ́yìn náà àwọn nǹkan wọlé ẹgbẹ́ nìkan ló gba ọ́fíìsì fún wọn nǹkan ló fún wọn lówó lọ́yìn ẹ̀rọ rẹ̀ àwọn gbàgbà adákẹ́ sáàbù bí àtàkà àwọn kúbíà bí nìkan àwọn ẹgbẹ́ wọ́n pè wá sí program ojú ìlú wọn pè mí sí program wọn kí wọ́n á dúró lẹ́tì lórí dáwà ní ọmọ lọ mo tún wá tẹ ẹ speech mi àwọn lẹ́tì àmì mo tún wá tẹ mo wá fún gbogbo wọn àti ní ẹgbẹ́ àwọn tí wọ́n fifty ní wọ́n bẹ̀rẹ̀ something like that mo wá tẹ mo wá fún gbogbo wọn tí a mọ̀ wọn aláàjì ìdúrà ìdúrà kàkà ó tún kò ní tún kò ní mú ń gòlè fà mú ń gòlè fà